والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم adá ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí Ọlọ́run orí ajẹjẹ tán Ọlọ́run kó máa bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ètò at-tawhid èyí tí àwọn jama mọ́sáàsì Fatima ní òpó màálù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ọlọ́mọsọ̀rọ̀ àṣà wọn ní ẹ̀san dáadáa àti gbogbo àwa tí à ń lọ́wọ́ kún ètò yìí tó fi ń dé ti gbọ́ àwọn èèyàn ládàá tí a rí ń bẹ̀ kọ́lọ̀ wọn bá kó wọn fi dùn wá ní ọjọ́ àlùkìyàmà alàlá ilaha illallah ọ̀rọ̀ wa du'a nípa àdìkiri ṣíṣe àti àdúà ó à ń ṣàlàyé ẹ̀ lọ́wọ́ fúnra wa ibi tá a dé ní ìjẹ́ ẹjọ́ àdábò dhikri wa du'a àwọn ẹ̀kọ́ tá a máa ń lò nígbà tá a bá ń bẹ lọ́wọ́n ọba àwọn ẹ̀kọ́ wo la máa ń lò pẹ̀lú ọlọ́wọ́n ọba ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò mọ bí a ṣe máa ń lò pẹ̀lú ọlọ́wọ́n ọba níbi àdúrà wọn ìyẹn ló fà á ẹlòmíì olóhùn bí ọlọ́run bí ọlọ́run ṣe fún un ẹlòmíì ò sì gbàgbọ́ yí àdúrà bí olóhùn bí ọlọ́run ọlọ́run ṣe fún un akọ́kọ́ afẹ́ká lọ mọ̀ pé ànábì ló sọ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ó ní kò sí àdúrà tí mùsùlùmí ó ṣe tọ́lọ́hún nígbà ọ̀nà ìgbà tí wọ́n fi gbà ni kò yé wa nítọ́kọ́ nídìí ní kò jẹ́ mùsùlùmí òdodo ó bá ti jẹ́ mùsùlùmí ọlọ́run gbàdúrà rẹ̀ nínú kọ́ yẹ pé tó ń fẹ́ òní kó ṣe fún ọ lásìkò tó ń béèrè àbí kó má ṣe fún ọ lásìkò tó ń béèrè wọ́n mọ tọrọ kọ́ bá ṣe ba àlèkè àmàjẹ fún ọ yóò wá dìde di gbàgbà ẹlòmíà ní owó òdà lágbà ìgbó ló wá dáa ìgbà tó ní ríṣẹ́ ṣiṣẹ́ mọ́ ìgbà tó wó dáa jù gan-an nu ẹlòmíì kò ní ṣe fún lára láyé tó wá di ju àlùkìyàmà yóò lọ sìn kankan fún un yóò wá ní tó ń béèrè láti jó ní mọ́tò tó ní ra fún ọ tí ra fún ọ ẹni wọ́n fi fún ọ lálùkìyàmà rẹ o ọmọ tó ń béèrè tó ní ṣe fún ọ tí ì ṣe fún ọ ẹni wọ́n fi fún ọ lélẹ́yìí o yóò wá dà gẹ́gẹ́ bí yóò wá rí lọ́kàn ẹni yẹn bí gbogbo àdúrà ti ń ṣe láyé kọ́ fún un kó sọ di ju àlùkìyàmà sódòdè lẹ́yìn kọ́lọ̀ ọba kó sàmúwá dúró dé àwọn àtàjẹ́ mùsùlùmí ibi tá a ti dúró níjà ìjọ pé nínú àwọn ẹ̀kọ́ tá a máa ń lò pẹ̀lú ọlọ́run ọba òun náà ni àsánà kakọ yin ọlọ́run ọba náà ká yìn àwa ní àwa mú àpẹẹrẹ wa àpẹẹrẹ ànábì Ibrahim aleyhi salatu wa salam pé ó kọ́ yin ọlọ́run ọba kó tó bẹ̀rẹ̀ àdúrà ó wá tọrọ ma márùn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ṣe mẹ́rin fún un ọlọ́run ò ṣe kan yòókù fún un kí fi se kan fun fún un ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ fáta jẹ́ kò sí tọ́lọ́run ọba ò o kò sí nǹkan tó tó ká ọlọ́run ọba lágara láti ṣe wo dọ́lọ́ elu ẹni tó pé tọrọ nǹkan ọ̀dọ̀ ọlọ́run nǹkan tó pé ah, a bí wíwá bí wọn nǹkan tó yẹ pé kò pọ́síbù yóò àbọ̀tọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run lè sin nǹkan yẹn o ní àwọn ọ̀ràn míì nígbà tó bá fẹ́ fi pààyàn lé lápèjúwe nísìnyí ọlọ́run lè sọ ewé ó lè sọ di owó fún yàn tó bá fẹ́ fi ṣe àpọ́nlé fún yàn ó lè sọ owó ó lè sọ ewé ó lè sọ dowó ó lè sọ tákàdá ó lè sọ dowó fún yàn tó bá fẹ́ fi ṣàpọ́nlé fún yàn lápèjúwe nísìnyí bá jẹ ẹni ọlọ́run ọba ó wá wọ́n yàn ìsì wa lówó lọ́wọ́ lọ́n kó wá bí àwọn wá káwọn tákàdá kan síbi kan ní wá ń tu àwọn tákàdá òun ó sì di owó yóò wá bá owó mẹ́ ọlọ́run fi ṣe kàrámọ̀ fún ni. àmọ́ kéèyàn wá mú kéèyàn wá gbé tákàdá kalẹ̀ báyìí pé ọlọ́run o tákàdá yìí dákun sọ́dọ̀ owó ọlọ́run o tákàdá yìí dákun sọ́dọ̀ owó kọ́lọ̀ ọlọ́run ní dá lóhùn àyàfi tó bá ní ìdánú ní ìkànnì yàkù ṣẹ́tí gbọ́ yíba nísìnyí so ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni káàrin tí Ibrahim tọ́ ọdọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ò ṣe fún un nínú nínú àdúrà tí Ibrahim tọrọ ó ní rọ́bì habli hokma àkọ́kọ́ tó béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́sà fún mi nílà káyì mọ́sà fún mi nílà káyì àbí ìdájọ́ ìyẹn pé kọ́lọ́ọ̀bá fún ìdí ànábì ló béèrè lọ́dọ̀ ọlọ́run ọba ulhikni bisalihin mú mi dé bá àwọn ẹni re ibi tó bá fi àwọn ẹni re sí lálẹ́ kìyàmà fèmí síbẹ̀ ó di méjì wàjálì lìsánà sídìkìn fil àkìrín mo fẹ́ kó yẹ pé ọ̀rọ̀ tí n bá ti sọ kó sì máa jẹ́ ọ̀rọ̀ òdodo kó máa ṣàǹfààní fáwọn èèyàn ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wàjálì min warathati janna min warathati jannati na'im fi mí sínú àwọn tí ó fi sínú àlìjẹ́nà fi mí sínú wọn ó di mélòó jọmọ́ ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ó wá ní wọ́ọ̀kì fírílì àbí bàbá mi tó jẹ́ gèfèrí bá ń foríjìn iná wùkánà mina dọ́ọ̀lìn tó kí bàbá mi ń kọ́ ó ti wà nínú àwọn tó kíni yìí nínú àwọn tí wọ́n sọnù wàlá tọ́sí ni yawma yubathun má dojú tì mí lọ́jọ́ àlìkìyàmà àwọn nǹkan márùn yìí ní anabi wa ibrahim aleyhi salatu wa salam ló bí ọlọ́run ọba ẹ wá wọ ọlọ́run ọba o níbi ìbéèrè alákọ̀ọ́kọ́ ọlọ́run ní fakọ́dí àtẹ́yìnà àlà ibrahim alikitaba wal hikma ọlọ́run ní a fún àwọn mọ̀lẹ́bí ibrahim a fún wọn ní kitab a sì fún wọn ní hikma akọ́kọ́ tó béèrè nu ọlọ́run bá la ṣe fún un òun nìkan ká wá ṣe fún a tún wá ṣe fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà gbàdúrà ibi àdúrà lẹ́ẹ̀kejì tó ní ọlọ́run ọba léńjẹ́ lépa báwọn ẹni rẹ̀ ọlọ́run ni wà lamina salihin tó bá digbá Ibrahim sára àwọn ẹni rẹ̀ àwọn tá a àdúrà àdúrà ẹlẹ́ẹ̀kẹta ó wá ó ní kọ́lọ́wọ́n kó fún un lálìjánnà ó sọ bẹ́ẹ̀ fọ́lọ́wọ́n ọba rahmatulahi wabarakatu wabarakatu alaykum ibrahim ó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mọ̀lẹ́bí Ibrahim ọlọ Ọlọ́run ìkí ọ̀rẹ́ kó mọ bá yín ìgbà tó kan ti bàbá rẹ̀ ó ní falamma tabayyana lahu annahu aduwwun lillah ìgbà tí Ibrahim wá rí i pé bàbá àwọn ọ̀tá Ọlọ́run ọba ni tabarraha minhu ó wá bọ́ kákó lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tó bá jẹ́ gèfèrí ọlọ́run bá lòun ní foríjì iná Allaha la yaghfiru an ẹni bá fi lè ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ní foríjì wa àwọn máa foríjì ẹlòmíì tó bá ṣe tó bá yàtọ̀ sí ẹbọ eléyìí lẹ̀kọ́ kọ́dẹ̀ wà ní Muhammad náà òun náà lo òun náà máa yan ọlọ́run ọba kó tó béèrè tó wá ní àwọn ọ̀nà tá a máa ń gba ọba ẹlòmíì ò yin ọlọ́run ọba ẹ̀yìn tí ó bí ọba nú ó gba nǹkan ní ọba ọba e, elétí lujara bí ajere wà lẹ́yìn kẹ́yìn ni o sóyún tó délé yìí káàkiri sáà yẹn dáadáa àbí ọlọ́run ọba ètò sọ yìí náà kó kìyàmà àwa tí ìrànlọ́wọ́ fún ètò yìí gẹ́gẹ́ bá ti sọ ní ìjẹ́jọ́ so a ní bùkátà sí àwa jẹ́mọ́ta ń gbọ́ wa gbogbo àwọn tí wọ́n ń ṣètò yìí náírà kan náírà méjì náà ni kì í so kó kan tó pọ̀ náà ni kálukú ń dájọ́ sọ ní tó bá ń kó fẹ́ ṣe ìrànlọ́wọ́ fẹ́ tò yìí tí ó fi máa lọ tí ó ní dúró ẹ lákàtí ká pè wá sí nọ́mbà yìí zero seven zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ ya Yunus Islam Ali Uthman باوا السلام عليكم ورحمه الله وبركاته